Eh, nǹkan tó ṣe pé tá a bá ń sọ nípa ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ìjọba ní ipá láti sà dáadáa nítorí wọn ò túmọ̀ pàtàkì láti dókòwò sí nípa ti ẹ̀ka amúlùdùn pàápàá ti òórin ó ṣe náà pé ìjọba ò fọkàn sí gbogbo ohun tí wọ́n ń ṣe ni wọ́n ń wò nípa ti ẹ̀sìn àbí nípa ti ẹ̀yà nípa okòwò nípa dídá okòwò sí ẹ̀ka ti amúlùdùn nípa gbogbo àwọn ìlànà èyí tí wọ́n gbé kalẹ̀ èròǹgbà wọn nípa ti ètò ọrọ̀ ajé ni wọn fi bẹ́ẹ̀ wò dáadáa wọn ò sàkún nípa ti wíwo àṣeyọrí tàbí owó tàbí ọrọ̀ tíyan lè rìn nípa kíkówó lé ẹ̀ka amúlòdì nítòótọ́ nípa sísan owó orí dára tòótọ́ ó jẹ́ nǹkan tó dára bẹ́ẹ̀ ni ó dára tábà wò dáadáa tábà ní ká sòtútọ́ nípa sísan owó orí dára ṣùgbọ́n tábà ní tábà wo gbogbo owó tíyan bá kó kalẹ̀ nípa ti fi ṣe òtò wò nígbà tí o bá ti àṣeyọrí lórí rẹ̀ báwo ló ti fẹ́ jẹ́ ó jẹ́ ìpèníjà kan fún wa èyí tí a gbọ́dọ̀ wò dáadáa àmọ́ rò pé ó máa dára fún orílẹ̀-èdè nípa ti ẹ̀ka yẹn tá a bá wò nípa ti àyípadà èyí tó ń bá àwọn òfin nípa ti ètò ọrọ̀ ajé wa nítòótọ́ ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ ṣe lákọ̀ọ́kọ́ ni a gbọ́dọ̀ ní ipa eh, láti kó nípa ti social media nítòótọ́ wọ́n ní ìpèníjà pàápàá bí wọ́n ṣe sọ láìpẹ́ yìí pé kí wọ́n ṣe òfin èyí tí ó máa ṣe àkùndé àti àmójútó ètò ayélujára ní orílẹ̀-èdè yìí tabawo dada àwọn tí wọ́n ní ìmọ̀ nípa rẹ̀ àwọn ni wọ́n sábà gbé ìgbésẹ̀ yìí ohun tí ó yẹ kó máa wò ní lọ́wọ́lọ́wọ́ yìí ni ọ̀nà láti ṣe bí ètò orílẹ̀-èdè yóò ṣe dára pàápàá láti jẹ́ kí internet èyí kí owó rẹ̀ kó wálẹ̀ dáadáa tá láti ra data ní orílẹ̀-èdè jẹ́ nǹkan tó wọ́n tó pé ọ̀pọ̀lọpọ̀ lè bá rí pé owó gẹ́gẹ́ ló fi ń ra data tábà sì ń wò ó nípa láti ṣe ètò ọrọ̀ ajé tàbí nípa ṣíṣe social media láti máa pawó fún ẹ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń ṣe a rò pé nípa ṣíṣe òfin social media bíi tán gbẹgbẹ kalẹ̀ yìí kò ní fáwọn èèyàn láǹfààní láti sọ̀rọ̀ bó ti tọ́ àti bó ti yẹ ìjọba kò yẹ kí wọ́n fojú sí eléyìí a ní a fẹ́ social media gẹ́gẹ́ bí ìṣòro a fẹ́ social media gẹ́gẹ́ bí ọ̀nà láti mú nǹkan tún gbèrè fún olúkúlùkù wa kò ń ṣọ̀rọ̀ nípa àdúrà la nílò lọ́wọ́lọ́wọ́ yìí a nílò ìpàdé ìkojúkojú pẹ̀lú ìjọba láti wo sàákún nípa bí ètò social media èyí tí ó mú apápá kíjọba kí wọ́n gbà lérò láti wo ọ̀nà ohun tí àwọn ohun kan tó mú wá fún wa orílẹ̀-èdè nàìjíríà tuntun tí mò ń fẹ́ òun ni nàìjíríà tí àwọn èèyàn yóò ní àǹfààní láti ṣe ohun tó wù wọ́n èyí tí ìbùkún ayọ̀ ààbò orílẹ̀-èdè nàìjíríà táwọn èèyàn yóò láǹfààní láti wá ṣe àbẹ̀wò sí láti dókòwò ààfin orílẹ̀-èdè nàìjíríà ètò jẹ́ pé ètò òṣèlú nìkan ni wọn yóò gbajúmọ̀ jù tàbí nípa ti ẹ̀yà nípa ti ẹ̀sìn ni ààfin orílẹ̀-èdè nàìjíríà èyí tí àwọn ọ̀dọ́ gan tí wọn yóò lè fọwọ́ rẹ̀ sọ̀yà tí gbangba wọn yóò tó sùn lọ́yẹ̀ pé pé ah mo fẹ́ jẹ́ olóṣèlú mo fẹ́ jẹ́ agbófinró mo fẹ́ jẹ́ ajagunjagun mo fẹ́ orílẹ̀-èdè nàìjíríà tuntun tí àwọn ènìyàn yóò láǹfààní láti jẹ mùdùnmúdùn ìjọba èyí tí àwọn èèyàn yóò máa lọ yóò máa bọ̀ sórílẹ̀ nàìjíríà èyí tí ó tún fún àwọn ènìyàn láǹfààní pa nítòótọ́ mo fẹ́ràn orílẹ̀ nàìjíríà fún ọ̀yàyà wọn fún òótọ́tọ́ wọn mi ò fẹ́ orílẹ̀ nàìjíríà èyí tó jẹ́ pé a máa rí pé ẹ̀yà kan afẹ́lẹ́ Nàìjíríà pé ètò ọ̀hún yóò kárí mo dẹ̀ pé à ń jà fún ilé lọ́wọ́lọ́wọ́ à ń jà fún lọ́wọ́lọ́wọ́ kò jọ tán pé ká jà fún ṣùgbọ́n ó ṣe ńlá pé a gbọ́dọ̀ jà fún láti lè jẹ mùdùnmùdùn tàbí kí a pàdánù àwọn ẹ̀mí láti lè gba ohun tó tọ́ àti ohun tó yẹ fún olúkúlùkù wa ó jẹ́ ohun tó ń bà nínú jẹ́ mo fẹ́ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé fifty fifty ni ṣùgbọ́n ní ọdún twenty twenty yìí mo rí ní ojú àwọn ọ̀dọ́ pé ó ti sú wa ó ti sú wa bí ohun gbogbo ṣe rí ní orílẹ̀-èdè yìí láti ìsẹ̀yìnwá ó ti sú wa gan láti dìde dúró láti dúdú sí àwọn ìpèníjà kí olúkúlùkù wa kí a sì gbájúmọ́ ó ti ó fẹ́rẹ̀ tó pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti gbàgbọ́ pé àwọn gbọ́dọ̀ kú láti dájú pé wọ́n tẹ̀síwájú pé ohun gbogbo ó dáa nítorí ohun tí a jìyà fún kì í pẹ́ lọ́wọ́ ẹni mo ṣàkíyèsí pé kò sí ìrètí tí kò bá sí ìdojúkọ èyí tí à ń kọ́ lọ́wọ́lọ́wọ́ yìí a ti pàdánù àǹfààní èyí tí a ṣe fún ọmọ kékeré pé ah má wọrí o ohun gbogbo máa dára fún ẹ ah, mi ò fẹ́ ohun tó fọ̀ mi ò fẹ́ ohun tó ṣe ta sọ fún ọmọ kékeré ṣùgbọ́n nígbà tó wá ń dàgbà ó ń dàgbà ó rí i pé gbogbo ohun tí ẹ sọ fún ẹ kò ṣe ó jẹ́ àwọn pé inú rẹ̀ kò ní dùn sí mo rí i pé ní ọdún yìí mọ́ra mi háì dáadáa pé àwọn ọ̀dọ́ ọmọ Nàìjíríà change èyí tí à ń fojú sọ́nà fún ó wà lọ́wọ́ àwọn ọ̀dọ́ ọwọ́ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí tó bá sì dẹ̀ wà nínú ètò òṣèlú tó wà nínú ètò òṣèlú mo nígbàgbọ́ pé àlàáfíà àti àtúntò yóò wà sí ètò òṣèlú orílẹ̀-èdè nàìjíríà kí àwọn ẹ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà ìwémọ́yé sọ pé ó ti tó gẹ́ ó tó gẹ́ bẹ́ẹ̀ ni ó tó gẹ́ àti dìde dúró láti gba ohun tó tọ́ sí wa àwọn ọ̀dọ́ àti àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa wọn ò ní fojú kọ ohun tí à ń kò lọ́wọ́lọ́wọ́ báyìí eléyìí kò ní ṣe nípa ẹ̀yà tàbí ti ẹ̀sìn eléyìí kò ní ṣe nípa ti òtẹ̀ṣolú ṣùgbọ́n kíni kò ń ṣe ohun kíni ó jẹ́ ohun kan tí olúkúlùkù wa fẹ́ jà fún kò ń ṣe nípa ti ètò òṣèlú kò ń ṣe nípa ti ẹgbẹ́ òṣèlú ohun tá a fẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà èyí tí ó dára kò ń ṣe orílẹ̀-èdè èyí tí olúkúlùkù ń jà fún àpò tara ẹnìkan kò ń ṣe orílẹ̀-èdè tẹ́ pé ẹ̀yà kan ló fẹ́ máa jẹ gàba no a fẹ́ orílẹ̀-èdè nàìjíríà èyí tí ó máa dára orúkọ mi ni Harrison mo dúró pẹ̀lú ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà ní gedegbe ẹ ṣé púpọ̀ púpọ̀ púpọ̀.